àlàáfíà ọlọ́run kó máa bá ọ gbé o ìbùkún ọlọ́run kó wà lórí rẹ kó wọnú ilé rẹ wá kó wọnú ayé rẹ wá ìwọ tí ò ń gbọ́ mi ní orúkọ Jésù orí rẹ ò ní burú ìṣẹ̀dá rẹ ò ní gbẹ̀bọ̀dè gbọ́ akọ́ wípé àmì wọ̀nyí yóò máa tẹ̀lé àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi wọ́n lé ẹ̀mí èṣù jáde ní orúkọ Jésù Kristi tí mo ní ìgbàgbọ́ nínú rẹ̀ gbogbo ẹ̀mí òkùnkùn èyí tí ń jà ọ́ lógun ó yá kó gbiná jáde kúrò lára rẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín mo kí wa pé orí ọ̀fẹ́ Ọlọ́run kò máa bá wa gbé o ìran ìran lohun tí mo fẹ́ yẹ̀wò tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ bí ìran ṣe jẹ́ o ìran dẹ̀ rèé ó ní pàtàkì ṣe nínú ayé gbogbo ènìyàn pátápátá tí a bá ń sọ̀rọ̀ nípa ìran ìran jẹ́ ohun tí a fi ń ràn wá tàbí tí a fi ń ràn ènìyàn láti inú ẹ̀mí wá ṣe mọ̀ wípé ohun tẹ̀mí òun ni máa ń kọ̀ńtrólù ohun tara. bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ á ti kọ́kọ́ gbé yẹ̀wò láti inú ẹ̀mí wá ná. bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sẹ́ á gbé yẹ̀wò láti inú ẹ̀mí wá. a lè fi ìran ran ọmọdé a sì lè fi ìran ran àgbàlagbà kò sí ẹni tí ọlọ́run ò lè fi ìran ràn láyé ìran lè ti paṣẹ wòlíì wá a lè fi ìran ran olùṣọ́ àgùntàn tàbí ajínrere ẹ má gbàgbé pé ìran bíbí Jésù Kristi ti wáyé kí a tó bí àwọn wòlíì bíi wòlíì ezekiel ti sọ nípa àsọtẹ́lẹ̀ rẹ̀ wọ́n ti sọ nípa àsọtẹ́lẹ̀ bíbí jésù kristi olùgbàlà kí àwọn áńgẹ́lì tó wá fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún àwọn tí ó ti ipa ẹsẹ̀ rẹ̀ wáyé ìyẹn jósẹ́fù àti màríà. tá bá tún wo ìgbé ayé jósẹ́fù ọmọ jákọ́bù ẹ rí wípé fúnra rẹ̀ ó ti rí ìran ayé ara rẹ̀ látinú àlá wá bí ìrìn àjò ayé rẹ̀ ṣe máa rí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìran kò sí ẹni tí Ọlọ́run ò lè fi ìran ràn ó lè fi ran ẹni tó ní ìran fúnra rẹ̀ ó sì lè fi ran ènìyàn fún ẹni tí ó ní ìran yẹn láti sọ fún un Ìran ṣe pàtàkì. Ìran kìí ṣe ohun tí a lè gé sọnù nínú ìrìnàjò ayé ènìyàn. Ìran òtítọ́ wà, ìran èké sì wà pẹ̀lú. Tá bá wo ìgbé ayé Sámsónì náà tó jẹ́ alágbára, ẹ́ rí wípé ìran ti wà láti lè wípé ọmọ gidi, ọmọ alálùbáríkà ni yóò jẹ́ alágbára ọmọ akínkanjú kí ìyá rẹ̀ tẹ̀ tó lóyún rẹ̀ pàápàá níran rẹ̀ ti jáde pé ológo ọmọ ni àìgbọ́ràn rẹ̀ kò jẹ́ kó rí ògo rẹ̀ lò ó sì kú pẹ̀lú àwọn ọ̀tá rẹ̀ bí ìran bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá a máa wá sí ìmúṣẹ kò sí ìran tí ò lè wá sí ìmúṣẹ o ṣùgbọ́n ìran tí ó bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá ojúlówó ìran tí ó bá ti ọ̀dọ̀ ọlọ́run wá a máa wá sí ìmúṣẹ. ó lè pẹ́ ó lè jìnnà ó lè dàbí ó pẹ́ lójú ènìyàn ṣùgbọ́n a máa wá sí ìmúṣẹ torí olúwa kò ní sọ̀rọ̀ ó tún sọ wípé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ ìran dáa kí a ríran sí ènìyàn àbí ká ríran sára ni ó dáa lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìran lènìyàn ń gbà mọ́ra o àmọ̀ràn mi rèé lórí ọ̀rọ̀ ìran tí mo ránṣẹ́ rẹ̀ síta yìí. àìmọye ìran ló ti da ìrìnàjò ènìyàn rú àìmọye ìran búburú tó ti mú ayé ẹlòmíì dojúkodò. ìran sì wà tó ti gbé ayé ọ̀pọ̀lọpọ̀ sí òkè tí a bá ń sọ̀rọ̀ nípa ìran kò sẹ́ni tí ò lè ríran sí ni kò sì sí ẹni tí ọlọ́run ò lè lò láti sọ nípa ìran tí ó rí sí ẹnì kejì ṣùgbọ́n gbogbo ìran tán ló ti ọ̀dọ̀ ọlọ́run wá mo fẹ́ kí a mọ̀ dájú ìran ẹ̀mí a máa ti inú òkùnkùn wá ìran á ti máa ti inú ìmọ́lẹ̀ wá a ní láti mọ ìdánilójú lórí ìran tó tinú ọ̀dọ̀ ọlọ́run wá àti èyí tó ti òkùnkùn wá. ẹ dẹ́kun ìran èké ẹ jẹ́ ká mú ìran òtítọ́ sẹ́nu. ìran òtítọ́ ni máa ń wá sí ìmúṣẹ. ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Jòhánù kínní orí kẹrin láti ẹsẹ̀ kínní ó wí pé olùfẹ́ ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé. àwọn wòlíì èké tí máa ń sọ tẹ́lẹ̀ tí ń sọ ìran òdì wọ́n ti pọ̀ nú ayé torí náà ẹ jẹ́ a ṣọ́ra. gbogbo ìran kọ́ lènìyàn ń tẹ́tí sí gbogbo ìran ló ti ọ̀dọ̀ Ọlọ́run wá tẹ́ bá wo ẹsẹ̀ kejì ó ní èyí ni ẹ ó fi mọ ẹ̀mí ọlọ́run bó bá jẹ́ ẹ̀mí ọlọ́run ní ọ̀rọ̀ ẹ ó mọ̀ bó bá jẹ́ ìran yẹn ti ọ̀dọ̀ ọlọ́run wá ẹ ó mọ̀ gbogbo ẹ̀mí tó bá jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara ti ọlọ́run ni gbogbo ẹ̀mí tó bá jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara ti ọlọ́run ni gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wà nínú ara kì í ṣe ti Ọlọ́run èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé sínú ayé. ẹlòmíà á máa sọ ìran nítorí ohun tí ó fẹ́ rí gbà ẹlòmíì á máa sọ ìran nítorí ohun tó fẹ́ jẹ́ láyé ẹlòmíì nítorí ikùn rẹ̀ àtijẹ àti àtimu rẹ̀ ẹlòmíì á sì máa sọ ẹ̀rọ nítorí pé ká lè sọ wípé èmi ni mo sọ ẹ ọ̀rọ̀ olúwa tá wo ẹsẹ̀ kẹrin ó ní ẹ̀yin ọmọ mi ti ọlọ́run ni ẹ̀yin ẹ̀yin sì ti ṣẹ́gun wọn nítorí tí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ ìwọ fúnra rẹ lè ríran ó dìgbà tí ó bá tọ̀ wọn wò lè ké lọ láti ríran sí ọ ẹ dẹ́kun ìran èké ẹ ti ń jẹ́ káwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí orúkọ olúwa sọ̀rọ̀ sí ọlọ́run nítorí ìran tí ẹ jẹ́ kò sí ìtò wá sí ìmúṣẹ níbẹ̀ ègbésì ni fún ẹni tí atorí rẹ̀ sọ̀rọ̀ sí orúkọ olúwa tá a bá tún tẹ̀síwájú nínú ìwé Jòhánù kínní orí kẹrin ẹ jẹ́ ká wo ẹsẹ̀ karùn-ún ti ayé ni wọ́n nítorí náà wọ́n ṣe ń sọ̀rọ̀ bí ẹni ti ayé ayé sì ń gbọ́ tiwọn. àwọn tí máa ń sọ ìran èké yìí tí ayé ni wọ́n wọ́n ń ṣe tọlọ́run tí òkùnkùn ni wọ́n wọn kì í ṣe ti ọlọ́run torí náà ìwọ ọmọ ọlọ́run ee wá sí abẹ́ ọlọ́run yé wá ìran èké kiri ẹlòmíì òdó ń ṣọ́ọ̀ṣì tó ń lọ mọ́ ibi tí wọ́n ṣáà ti ríran sí i òun ní ń bá kiri. ẹsẹ̀ kẹfà tí ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ ọlọ́run ó ń gbọ́ ti àwa ẹni tí kì bá ṣe ti ọlọ́run kò gbọ́ ti wà. nípa èyí ni àwa mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké ẹ dẹ́kun ìran èké ẹ bá wo ẹsẹ̀kẹsẹ̀ ohun tí olúwa sọ ó ní olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ ọlọ́run wá àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ a bí nípa ti ọlọ́run ó sì mọ ọlọ́run ẹni sọ̀run èké ń ṣe nípa tọlọ́run la bí ọ o àwọn ìran èké tí a fi ń tàbùkù bá ọlọ́run ìran èké tí a mọ̀ wípé kò lè wá sí ìmúṣẹ tí a kàn fi ń mú orúkọ ọlọ́run tá à ń jẹ́ kí àwọn ènìyàn máa sọ̀rọ̀ sí i ẹ dẹ́kun rẹ̀ ẹ dẹ́kun ìran èké. kò bùkún ọlọ́run kò gbórúkọ ọlọ́run ga ìgbà tí àwọn èèyàn bá retí wípé kí ìrántí ẹ sọ kó wáyé tí ó sì wáyé àwọn èèyàn máa sọ igbe ẹ̀rí yẹn abẹ́ẹ̀ sí ni máa fi tiyín á fi máa tàpá sí ọ̀rọ̀ ọlọ́run èyí tí kò dáa ẹ dẹ́kun ìran èké òun ni ọ̀rọ̀ tí mo mú wá olúwa wà pẹ̀lú wa àṣírí ọlọ́run ohun ìkọ̀kọ̀ ni o ohun ìkọ̀kọ̀ tí olúwa sì ni èyí tó bá fi ràn wá òun ní tiwa àti irú àwọn ọmọ wa ẹ dúró de ọlọ́run kó sọ̀rọ̀ kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ yóò dára fún wa jésù olúwa wa àmín orúkọ tèmi ò yí padà ajínrere james adeni tí gbogbo èèyàn mọ̀ sí kí ni kí n ṣe. ọlọ́run nineteen thirty god bless you as you listen.